wa á rí kí mùsùlùmí àbẹ̀là. alábàá ní ìbéèrè láti orí telegram oníbèrè wọn ní orúkọ àwọn ismail àti ìjàlẹ̀ wọ́n ní asalaamu alaykum. wọ́n á rí kí mùsùlùmí àbẹ̀là. wọ́n ní bá wa fi ọ̀pọ̀lọpọ̀ bárkà sí ìmọ̀ yín àti àwọn kòríà yín. kàmí ẹ̀rí gbogbo wa náà. Eh, ìbéèrè wọn ni pé àwọn ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe máa ń wẹ jánábà wípé adákùn èwo gan ni ní gbígbà jùlọ tó sì tọ́súnà nínú bẹ́yẹn sì lè wẹ̀ jánábà ìbéèrè wọn ẹlẹ́ẹ̀kejì ni pé kíní sanitizer tí wọ́n lò pé kéèyàn fi protect ara àgbẹ̀sì corona wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní seventy five percent alcohol wọ́n ní ẹ̀dá àbùsẹ́ ìgbàláyè wà fún ọmọ mùsùlùmí kó lo sanitizer nígbà tó bá lò tán kó di kùràmù fún gbé bóyá ó fẹ́ tìláwà àti ó bá dùn tán tó lè fi kírun. tó alhamdulillah aláàkọ́ nípa ti ìwẹ̀ jẹ́nẹ́bà èyí tó dáa jù náà ni pé ìwẹ̀ jẹ́nẹ́bà kéèyàn wọ omi tó mọ́ tọ́ má oun tọ́ hìrì mú tọ́ hìrì omi tó mọ́ tó lè má nǹkan tí ó sẹ́gbẹ̀ ní rẹ̀ láàkọ́ ni pé kéèyàn kọ́kọ́ fọ gbogbo ibi ẹ̀gbẹ́ tó wà lára yẹn kéèyàn fọ gbogbo ẹ̀gbẹ́ tó wà lára yẹn tó yẹ pé kódà ọba gba kéèyàn lu ọtí àti kẹ̀kẹ́ kéèyàn fi gbó bóyá ẹ̀jẹ̀ wà lára ẹ̀ tó ti mọ́yàn la ó ti tó ti ẹ̀jẹ̀ tilẹ̀ mọ́yàn la ìyẹn afọ́bí sí kọ̀ọ̀rán ìyẹn lè mú kẹ́kẹ́ kéèyàn fi gbó ó di gbogbo ìwẹ̀ Islam bákan ni ìwẹ̀ jẹ́nàbà ni ìwẹ̀ haidọ̀ ni ìwẹ̀ nifas ni kúlọ̀ ìwẹ̀ òkú ni ó di kéèyàn gbó tó bá ti wá mọ́kò bẹ́ẹ̀ tí yẹn ṣan ẹ̀gbìyànkó kéèyàn wá sí àlùwàlá ìlú àrò àlátẹ̀yìn máa fi fi kírun

ìtàn ọ̀tún kóbi tẹ̀lé ẹsẹ̀ ọ̀tún kóbi ọdún yẹn báyìí kóbi kóbi yẹn kárí gbogbo ara àwọn ọ̀ràn yẹn jẹ́nẹ́bà mẹ́rin mẹ́rin ọ̀ràn yẹn jẹ́nẹ́bà mẹ́rin mẹ́rin ní ọ̀ràn jẹ́nẹ́bà ni pé kéèyàn rí pé àníyà ó mọ̀ pé gbogbo ẹ̀ ló ń fẹ́ wẹ̀ ẹlẹ́ẹ̀kejì tààmì mọ̀ kéèyàn kárí gbogbo ara ó di ẹlẹ́ẹ̀kẹta alfọ́ọ̀rọ̀ kéèyàn rí pé èèyàn ò fọ́rọ́ ẹsẹ̀ tán kó tó wá kó máa sàrò yóò kó tó wá tó wá èèyàn tèlè ra wọn ibẹ̀ náà ní kí ni nígbà pé wíwẹ̀ la pé òun fọwọ́ gbó dáadáa ó ti wà wallahu ta'ala àlàyé tó ju àbí ó ti wà dandan kẹ́bi kú lára yàrá kí ètò bẹ̀rẹ̀ ó díwà wọláwọ̀ta ìbílẹ̀ lẹ́kẹ̀jì kí ní sanitizer ẹ̀ alcoholic tí wọ́n wúyẹ̀ kìí sí alcoholic tó tí tí wọ́n mú yẹn ni ó kọ̀rọ̀ yín jẹ́ lọ́nà àti science nítorí kò sí bí ẹ̀jẹ̀ fi àwọn tó tó wá tó bẹ́ẹ̀ máa pa ní tá à ń pè ní alcohol àbí ọtí òun náà ni kúlù mùsùkìrìn gbogbo tí wọ́n máa múyàn hamrun gbogbo yóò bá jọ máa lọ tó jọ obìnrin tí yóò máa pààyàn ìyẹn rò pé yóò lè fi sẹtẹrẹjà yẹn pawọ́ kó wá àfẹ́tì ọpọlọ kéèyàn tó ṣe ẹgbẹ́ ni báyìí mọ́tótó ni sanitizer àti ní tí ó ṣe mọ́tótó fún yẹn so ìyẹn fọ́ làwọn tẹ́kẹ́ yẹn bí kúrò àti ìyẹn lè fi àwọn kẹ́kẹ́ mọ̀ wọ́n láwùjọ àlàálẹ̀ ọlọ́run kò fà mí sọ́sàn wa.